أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله نبينا محمد وعلى آله وصحبه وسلم وعن عبد الله بن زيد بن عاصم رضي الله عنه في صفة الوضوء قال ومسح صلى الله عليه وسلم برأسه وأقبل بيديه وأدبر متفق عليه وفي لفظ بدأ بمقدم رأسه حتى ذهب بهما إلى قفاه ثم ردهما إلى المكان الذي بدأ منه وعن عبد الله بن عمرو في صفة رضي الله تعالى عنهما في صفة الوضوء قال ثم مسح برأسه صلى الله عليه وسلم وأدخل إسباعيه السباختين في أذنيه ومسح بإبهينيه ظاهر أذنيه أخرجه أبو داود والنسائي وصححه ابن خزيمة واللقيط ابن صبره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أسبغ الوضوء وخلل بين الأصابع وبالغ في الاستنشاق إلا أن تكون صائما أخرجه الأربعة وصححه ابن خزيمة ولأبي داود في رواية إذا توضعت فمضمك إذا توضعت فمضمك ألا تفهم له أصرى لفنك كدفان أبو محمد صلى الله تعالى عليه وسلم مين جو كتي يولو كيو باب الوضوء شبتة تي يجيبي ورال ولاني أفرش على حديث في أكاكا لا كاكا وإن حديث حمران مئبان مولى فو عثمان معفان رضي الله تعالى عنهما ورضي الله حمران لين بناك حديث فو علي بن أبي طالب رضي الله تعالى عنه حديث فو حمران ونصل يبي فو عثمان في سلولا nígbà tán wá sáré ọ̀la tán wọ́n wá wí lẹ́yìn náà pé bá nàbì ṣe ṣe àlùwálà wọn náà ṣeun. a ní ìtì ata níbi hadith afáwà Ali ibn Abi Talib eré àti afáwà Uthman táwọn ò dá kọ́ rẹ̀ nígbà tí wọ́n ń sáré ọ̀la wọn ni hadith afáwà Ali yìí sọ. rárá wọn tán ka hadith afáwà Uthman wọ́n kà sàlàyé parí pé wọ́n pa orí wọn ò sọ ẹ̀mí ìlú náà pa orí. lọ́tọ́ ká tí afáwà àríyé obìnrin àti tọ́lé àwọn sọ pé ni wọ́n lẹ̀ kàn ní. títí wọ́n rí pé lọ́dọ̀ tí wọ́n gẹ́gẹ́ bí hadith afáwà àríyé ẹ̀kan nìyẹn pa orí. bó ti rí káwọn àdìsùn ní ìgbé wá sídà náà fi pa orí lẹ́ẹ̀mẹ́ta. pẹ̀lú fàtàwọn fàtàwọn fún méjèèjì náà tó bó wàá ká parí lẹ́ẹ̀kan bóṣù wa ń kọ́ ká parí ní ẹ̀mẹ̀ta inú àwọn nǹkan tí a rí kà nínú hadith àfáwa Uthman lápèjúwe aṣọ nípa pípa etí nínú hadith àfáwa Uthman àwọn nǹkan mìíràn ń bẹ tá a sọ̀rọ̀ ayé rẹ̀ níwà tí a ń ka hadith àfáwa Uthman ma'afar àwọn àdúsù mi ta ákà lónìí yóò ṣàlàyé àwọn súnà mi ẹ̀kọ́ mi nínú ẹ̀kọ́ ìṣàlùwàlá fún wa àwọn aládìsí tó ní sí afẹ́kà yìí àdìsí àkọ́kọ́ tí akọ́kọ́ ké ó ní anna abdullahi ibn zayd ibn asim sàbí kàtúnú ní ọ̀sán àjọ alága muhammad صلى الله عليه وسلم عبد الله ابن زيد بن عاصم الأنصاري المازني على أنصار نواة على مدينة نواة àfáàní wọn bẹ̀rẹ̀ àwọn tí wọ́n bá nàbì jagun Uhud ní àwọn sàbí tí wọ́n bá nàbì jagun Uhud wọ́n ní àfáà Abdullahi ibn Zayd yìí wọ́n bẹ̀ nù wọn. Abdullahi ibn Zayd ní náà ń bẹ̀ nù àwọn sàbí tó náà ń jẹ́ Abdullahi ibn Zayd á padà pàdé rẹ̀ nù kìtàbí àdáyé. ma abdullahi ibn zayd eléyìí ẹ̀sọ̀ fún lò ó bá nàbì jagun ọ̀hún àwọn afáà ní Musaylimatul Kazzab wọ́n lòun gàdá ló pa ìwà ṣíyù kàbà àfọwọ́kùnrin adama ṣe tíráṣì lánàá kàtàlá pé Musaylimatul Kazzab fi ní kó wà ṣe ló pa ni àwọn afáà mi ní wà ṣí kàn fọwọ́kùnrin tó pa méjọ́ kìlà Abdullahi kàfọ̀ yìí kuwakifuta wahina wadde unawa wawafu na wasabi anabi ladani àwọn alùpàdé tó fẹ́ kàyọ́ wọn náà nípa ọwọ́ àlọ́ lánàá ló wà fún oṣù náà àwọn nǹkan mí ń bẹ táwọn akáàdé ti dápọ̀ tí ò sí nínú hadith fáwọn fún ọmọ àfà títí mo rí pé hadith Usman ọmọ àfà nǹkan fi ṣe aṣọ ìlú hadith tó pọ́njú táwọn àlùfáà sí nínú كتاب الوضوء ومن حديث ثاني عثمان بن عفان في حمران الدراما إبان سو àwọn nǹkan míì tá a bá ti wá rí níbi hadith àwọn Osman àmọ́ wá rí níbi hadith àwọn sàábé ni lápèjọ fún abúlé àwọn azé ìkúgbà àdúgbò ìwà kí máa rí tiwọn kọ́ọ́lá wà má sáà sallallahu alayhi wa sallam bi ra'si àwọn fẹ́ sàlàyé sífàtù masfẹ̀ ra'si wọn làǹdàbí wọn làǹdàfọ́ parí ayọ̀kùnrin àti ọ̀gá fọwọ́ parí nínú iṣẹ́ àlèwàlá ni bóò láti fọwọ́ parí ṣé kákà balẹ̀ báyìí káfíń báyìí tó pé àyè súnà nánu iṣẹ́ ànábì ni kó wá sàlàyé kò wá ní fún wa lóòótọ́ nínú kò wá ní aláwọ̀ ní wọn mú sàrò bírò ó sì kù ẹ̀fọ́ ẹ̀fọ́wọ́ parí ẹ̀dàpọ̀ kẹ́nìkan bá dé tuntun báyìí kò fọwọ́ parí báyìí kọ́ eléyìí kọ́ ewu ni ká múlẹ̀ tí wọ́n lè ní bí wọ́n ṣe pa ọlọ́dà kẹ́lómi ẹni àti mẹ́rin dájú iṣẹ́ ànábì nù ìdá náà ìbá ti wá sí láàfin ṣe definition èwo ló dà afọ abdullahi bin zayd wọ́n ní wà masa sallallahu alayhi wa sallama lè rọ àtìyí wọn ànábì fọwọ́ parí ọ̀pọ̀ wọn ṣe ṣe wọn fún wọn sàlàyé ó wọ fọ́tò àìjímẹ́lá fa aqbala bi yadayhi wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ọwọ́ méjì ni ẹ̀kọ́ súnmọ́ ní ọwọ́ méjèèjì láti parí ẹ̀kọ́ náà àmì rẹ̀ ẹ̀rọ̀lù nínú the first of our blind wọ́n ní fa aqbala bi yadayhi wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ wọ́n ní aqbala kí wọ́n bẹ̀rẹ̀ ní kọ́ kúbúlù kó bẹ̀rẹ̀ wájú dóbùgù náà ti lẹ́yìn kóbúlù kọ́ wájú wọ́n ló bẹ̀rẹ̀ sí máa parí láti wájú ẹ̀bí yadayhi pẹ̀lú ọwọ́ méjèèjì wàhálì báárọ̀ èyí ni àwọn lọ sẹ́yìn padà ọkùnrin wa padà sọ́jú padà lẹ́yìn ó lè mọ ìlàdà abẹ́bẹ́ ni wàfi lọ́ọ̀dẹ̀ àdìsíbà kíkà kíkà kọ́kọ́ yẹ mẹ́rin bọ̀kọ́ nínú mùsùlùmí wàfi lọ́ọ̀dẹ̀ nínú rìwáyà míì wọn ni bàdà àbí mùkọ́dàmì rọ̀ọ̀sì mùkọ́dàmì rọ̀ọ̀sì mẹ́rin mùkọ́dàmì mẹ́rin mùkọ́dàmì ilé mẹ́rin tí mo ṣe wáyé lóṣù ní kádàmù lẹ́nu ọmọ kí sìn ní wọn wá jẹ ìgbésẹ̀ náà tó bá dábẹ́ sí máa gbé tẹ̀sán kí ní kádàmù wọn rà sí ní tẹ́fà ńkọ́ ní kádàmù rẹ̀ tí wọn bá wà ní ọ̀rọ̀ àkókò wọn jẹ ní kádàmù ẹ bá wọn wájú àwọn òdò àwọn akẹ́kọ̀ọ́ tí ń kọ́ kí lóun náà tó ní kádàmù tó lóun wájú iwájú ìbẹ̀rẹ̀ wájú ní kí ní mọ̀kọ́dàmù ó dà àbí mọ̀kọ́dàmù rà ìbẹ̀rẹ̀ wájú rẹ̀ ẹ̀wọ̀ àtẹ́zà hábà bíìmà bíìmà àyàdá yìí ó wá gbé ọwọ́ méjèèjì lọ ilẹ̀ kọ̀fà ìpàkọ́ náà ń pè ní kọ̀fà dọ̀rọ̀bà hu fi kọ̀fà hu gbà ní papọ̀. bàdà àlùmọ̀kádà nìra àti ó ń parí lọ́wọ́ yìí àtẹ́zà bíìmà ilẹ̀ kọ̀fà hu ó wá gbọ́ méjèèjì lọ sínú lọ sí papọ̀ ẹni ó ní tó mọ̀rọ̀ dáhùn máa ó wá dáwọ́ méjèèjì náà ẹ̀hẹ́n ìlàlìlà ká ní lẹ́rí bá da àmì nù ó dára padà sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ títí wọn ti sọ abẹ́rẹ́ kawọ́ àti inú omi ìjọba báyìí sí àwọn àti báyìí lọ́sọ̀ yìí a sọ wá dáa pa ìlàlìlà ká ní lẹ́rí bá da àmì nù àdàkàdà ó description ṣàwọn táà tún gbẹ̀gà ti gbóyàwó àgbóyà ní súnà bíbọ́jú nù kí ṣe báyìí ẹ̀rí wípá lé mọ̀ báyìí kọ́ ọ̀n bí yàdé yìí akọ̀bálà bí yàdé yìí ìmọ̀kọ́ dání bí yàdé àtàlá àbà bí yìí má ilá kọ̀fàáhù tó má ẹ́ rọ́dàhùmá ilá ní màkánì lẹ́bí bàdà àmì. Àwọn afáfin ní àdìsí nínú àwọn àdìsí tó sọ̀rọ̀ wípé bóò láti fọwọ́ parí àdìsí àbára ọ̀sùnmọ́nà ọmọ àfáàní ó sàlàyé orí alẹ́kọ̀ọ́ òsàlàyé ẹni ló là á pa ẹ̀wọ́ káàfin ní àdéhìí ní ọ̀sẹ̀ fi ṣiṣẹ́ tí ẹ bá fà àdéhìí kan ṣiṣẹ́ ní ó parọ́ mẹ́sùn báyà kan náà ò sí fi ṣiṣẹ́ láti gbé níbi ìgbàna àti ẹ̀ka ní kọ́wá ni àti ní ẹgbẹ́ níbẹ̀ ní kọ́wá ni à ọ̀kọ́ ti ló lè mọ́ sọ̀rọ̀ sí iná káfá ìgbìmọ̀ rẹ̀ ẹ máa pa gbogbo àwọn tètè rí ẹni kò wá nílò fún ọ ní ìjọ ọdún ó lè wà kó wá sí orí ìdúrà ọkọ tó lè mú ṣèkìlá ẹ fa ẹ bá gbọǹgà ní ọkọ tó lè mú ṣèkìlá káfà wọn gbà tí wọn bá ti wá ní owó kò wá ní ìyàwó àti kàmáyò kọ́ sí ìlú nàkún káfà báwọn náà ti ń gbà ẹ́ ń jà àwọn náà kọ́kọ́ ń gbà ẹ́ ń jà lọ́wọ́ ní kẹ́ ẹ dá akọ́dà ní. kí a lọ gbé kó wá dé rí àwọn nìkan kó mọ wá fẹ́ fi da ayé wípé ní akọ́dà ń gbẹ́nu kó wá ní àwọn lọ́ọ̀ kéwìyànjú téèyàn má ké rárá ó dáa ju kó má kéèyànjú lọ àwọn àbá sọ lọ́pọ̀lọpọ̀ lóríṣiríṣi kí sáfà kan ló sọ wọ́n léwu tó bá sìláàmù kì í ṣe wu àwọn tí ò kéwu yanjú kì í ṣe àwọn tó kéwu yanjú ewu àwọn tí ò kéwu yanjú ni. àfẹ́wà Ṣawkani rahimahullah ní tí àwọn kan tí wọ́n kọ nípa àtàn wọ́n á pín àwọn èèyàn sí mẹ́ta nípa ìnímọ̀ ẹ̀sìn wọn ní mẹ́ta ni wọn. àwọn kan bẹ wọ́n kéwú yanjú ẹ kí ni wọ́n kéwú yanjú ìgbà tí wọ́n kéwú wọ́n ké ó sì yé wọn. àwọn kan bẹ wọn ò kéwú wọn ò sì pé àwọn ní àfa àwọn kan wọn bẹ láàrin wọn ò ẹ ẹ nífẹ̀ẹ́ fi wọ́n wá àwọn aláìmàkà kí àwọn náà lọ lè kéwú rí ó dà wọn lè ní sọmọlì lọ́wọ́ àbí ló ṣọ sọmọlì yẹn tó fi kéwọ ẹ kí ló tó fi kéwọ yẹn sàmì ti kí gbèrè ti. pọ́blẹ́mù tí ó dá àwọn mùsùlùmí kì í sì táwọn ẹni àkọ́kọ́ sílẹ̀ àwọn tí wọ́n ké yanjú. torí ìdí àwọn gíní àwọn ẹni kejì àwọn ìlú kúlọ̀ ní àfa àwọn hal scholars ni. ok hal scholars àwọn sọ́ọ̀fù lọ́ọ̀lá àwọn sọ́ọ̀fù tò ní sọ̀hálìm ó bàyé jẹ́ peter ẹgbẹ́ ni pé ẹ wà ní sàǹkì ní ti àbá osman àwọn sọ tí wọ́n lè sọ nípa bá ànábi ti máa ń ṣe àlùwàlá wọ́n kà sọ fún ànábi parí ni wọ́n wá àdídé àwọn aláàbí parí rẹ̀ lò lẹ́ẹ̀kan àtúndíje náà kọ́ àbá àbúlá ẹ̀bùn ṣe jù àwọn tó wá dé wá sàlàyé bó o ló ti pa ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ kò tí wà tán. وعن عبد الله بن عمرو lórí orí yìí náà ní àwọn orí àwọn sàárè tó gba kéwú wá nípa àlámàrí pé afẹ́ parí tẹ́lá kọ́kọ́ afáwọ̀ fúlọ̀ ẹgbẹ́ kejì fáwọ̀ àlè ẹgbẹ́ kẹta bílẹ̀ mú zẹ̀ ẹgbẹ́ àwọn hadith ẹlẹ́kẹ̀ ẹ̀rẹ́lẹ́ sí wàhánà abdullahi bin amr náà sàbí àgbà ní abdullahi ibùnú amr ń bẹnu àwọn tí wọ́n ń pè ní al-abadilatu al-arba'a al-abadilatu àwọn abdullahi mẹ́rin nínú àwọn sàábì abdullahi mẹ́jọ ń bẹ éjì ń wùdúrà wọn éjì ń ṣe lọ́pọ̀lọpọ̀ wọn wọn kéékèèké ni wọn àwọn abdullahi mẹ́rin náà ń bẹ wọn jù wọn lọ báwọn eléyìí ọ̀pọ̀lọpọ̀ wọn náà wọn sàábì bàbá gbogbo wọn sàábì ni àwọn náà ń kọ́ sàábì ni wọn. ebi wọn lọ ọwọ adu wọn jẹ kakẹgbẹ yabi ọdún kan péré díẹ̀ láti rí náà ń yà wọn abdullahi bin abbas ń bẹ náà láyé abdullahi bin ọmọ ń bẹ náà lẹ́kẹ̀ta abdullahi bin àwọn lẹ́kẹ̀rin kọ́ abdullahi bin masoud kọ kàlámẹ̀ kíláàsì rẹ̀ wá ń jí òní ẹ̀rù kíkọ́ fẹ̀mí dákọ̀ kíláàsì abdullahi bin gbogbo wọn yẹn bàbá wọn sàábì ni abdullahi ibn abbas abbas sàábì ni abdullahi ibn umar ńkọ sàábì ni abdullahi ibn amr amr ńkọ sàábì ni abdullahi ibn zubair zubair ńkọ sàábì ni àwọn yẹn náà ń pè ní alọ abẹ́bí latul àgbà nínú wọn ni afa abdullahi ibn amr ńbẹ amr ọ̀tọ̀ ni amr ọ̀tọ̀ ni umar ẹ ti rí ọwọ́ márùn-ún fi wá àṣìlẹ́yìn amr ńbẹ hmm? ààrẹ ìlú àwọn. láti bá bí kíkọ amóhùn náà láti kọ ọmọ rúbọ tó wàá jáde lè wà lẹ́yìn kọ àdúgbò ni má pèlè lọ́rùn má wò pẹ́ẹ́pẹ́ẹ́ kọ ọmọhùn bí àyìn mí nìkan wá pè ní àyìn mí wọn bá kí láti amóhùn amóhùn amóhùn bàbá ní ọmọ age difference àti amúrù ọmọ aṣọ ìjọba rẹ̀ sàlàyé aṣọ ọ̀kadà ọgbọ́dún ọlọ́run ní thirteen years àwọn ẹgbẹ́ sí àwọn àwọn máa ń tètè fẹ́yàwó tó ń bá ṣekúṣe wọ́n bá ní sọ̀rọ̀ fẹ́ẹ́ di àwọn àmì yìí kéré ọ̀ fẹ́yàwó tó ń ṣekúṣe ẹ́n nínú kọ́ níyàwó ní sìnkú kéré tó ń láti ọjọ́ fèrè wọ́n mú ṣàfihàn ọ̀rọ̀ àfihàn ọ̀la wọ́n láwọn rí girama kan ọmọ twenty one years dáadáa ìyá àyá ni girama ìlóore twenty one years ayélujára àwọn bọ́dọ̀ wò ìgbà tí ìyá àkọ́kọ́ ò ní etí tó tó dé lọ́kọ̀ ó lọ́kọ̀ ọmọdé mẹ́wàá ó bímọ lọ́dún kejì kọkànlá wọ́n tó ìwọ ẹgbẹ́ sílẹ̀ nígbọ́ ọmọ tó náà bí kọ́kọ́ òun náà ti di ẹni tó lọ fẹ́yàwó òun náà lọ́kọ́ òun náà kíni òun náà ti máa ní ọ̀rọ̀ tó tẹ̀lé ó ti kíni gan mánu àwọn òní ṣèṣe kú sí tó bá kú bálẹ̀ kìyà náà ọ̀bùlẹ́bì náà ẹni bàbá rẹ̀ kíni ó fi tàlàáfẹ́ wọ́n á ṣe ọ̀tà tánà lórí ìjọba sàábí wá lálẹ́ ní afá àgbà ni wọn àwọn ọmọ tó wọn àti ọmọ tó gan wọn àwọn tó tẹ́ka bí sèyẹ kó abẹ́kí ń gbọ́ ni ẹni áálímù ni fáfíìsì ni ábìdì ni ábìdì ni ní àti máa ń sẹ́lọ̀ ni àti máa ń sẹ́lọ̀ ni sísè máa ń mú wa gbé pé kò ní jẹ́ kálíkì á máa bàjẹ́ mọ́ lọ́wọ́ àwọn náà gba àdéhùn wa. àwọn àgbà wa fi sífàtì lòdò nígbà tí wọ́n gba bá nàbí tí wọ́n ṣe àlùwàláwà kọ́ọ̀lá fọ́ọ̀lá ní kúmọ̀ mọ́tòhà sallallahu alayhi wa sallam bi ra'sihi. lọ́kùn kí ni kàn bẹ́ẹ̀ tẹ́tẹ́ kẹ́kẹ́ fẹ̀sí sí àkíyèsí lọ. táwọn sábà ti máa ọ̀bùsáfù kiri ẹlòmíì nu yín tí màdọ̀ láti ní sùn láti dùn. wọ́n sì àfáà bí o lọ bí àwọn ọmọ bí mo lè ṣe máa ń fi ìtàn kí ní ọgbẹ́ o ọ̀rẹ́ ti bí wọ́n ti máa ń kí wọn jọ kí àwọn ọmọ ti báyìí o èyí tó bá lè béèrè béèrè ọ̀rẹ́ ọ̀rẹ́ ti báyìí nǹkan ìtumọ̀ lérí wọn ti kárì kan. wọ́n ọ̀bùdáàfù ànábìdẹ́ pé wọ́n gbé bó ti máa ń táárí wọ́n tó wá tọ́jú ẹ̀ ọdí ọlọ́wà ni. amúrù أمر العاصي أبا للفاتحين صب في بيئتكم ذا لنا أمر العاصي أبا للفاتحين أمر العاصي أسكو مرء الله دجوبا مصر Egypt lónìí fún ẹgbẹ́ lónìí amúrò làwọn sí ní kọ́kọ́ gbé Islam wọ Egypt ọ̀gbọ́n ọ̀gbọ́n Ethiopia Habasha ni first place Islam kọ́kọ́ wọ̀ ìwọ́n bíbí Islam ti wá spread wá gbogbo àwọn ilẹ̀ Africa yòókù Egypt ni from Egypt Sudan Morocco Tunisia bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Mali làwọn fi wá dé Nàìjíríà wọn ẹ̀sìn Mali alákọ̀ọ́yìn torí ń pe Islam lẹ́sìn Mali ni pé àti Mali ni àwọn tó kọ́kọ́ mẹ́sìn ìwọlé ti mú gbogbo ṣéènì egypt ló ti wọlé ẹni tó wá lọ jagun egypt tí ó fi wádìí ló islam anáwó làwọn aṣọ bàbá abdullahi bàbá hmm? àti tẹ̀sínà ní àti ní ẹ̀rọ ìmọ̀ yìí kákákámá mọ́sùlámù láwọn àtẹlẹ́ mọ́sùlámù wọ́bí báwọn ti jẹ́ mùsùlùmí náà sì táwọn ọmọ wa ń bá wa lórí pàǹtí lọ́wọ́ a ní mí nà lé wọn lórí alhamdulilayi gbọ́n gbọ́n dé bá dé bá ká àmì sọ́ọ̀tì kí lọ́wọ́ fi jẹ kó lọ náà ni nígbà wọ́n ti rẹ̀ dìde kí àdájì rẹ̀ ló mọ ọmọ mọ́sálásí wọn èyí òun náà ti ń jẹ́ fi máa sàdá fún wọn ẹ wá sàdúrà fáwọn tó jẹ́ káwọn bàbá tí ń nà mẹ́sìn tó jẹ́ káwọn tó jẹ́ káwọn bàbá bàbá yín nà mẹ́sìn àwọn sàdé òun so amúhùn làwọn sọ bàbá àbúlá yìí ń kọ́ wọn ní fáátì ń kẹ́ni fáátì fún mẹ́sìn ọmọdé sọ àwọn mẹ́sìn. قبلها ما يراد بحديثه و في صفة الوضوء عند تمام صلى الله النبي صلى الله عليه وسلم ثم ما سحر صلى الله عليه وسلم برأسه نبي واقف يقال وأدخل إسباعيه إسباع يفضل أتنفقه ها يفضل يعني ولا هذا سليني أتعلمي يفضل أتعلمي ṣé eléyìí ló ti lábẹ́ ẹ́ eléyìí eléyìí ni ọ̀sán fara ìfàbẹ̀là yẹn náà ń pè ní al-isba'u eléyìí náà ń pè ní al-ibham yẹn náà ń pè ní tọ́ọ̀mù alábẹ́ ni eléyìí náà ń pè ní al-isba'u eléyìí ni al-wustọ́ àgẹ́lẹ́wà wustọ́ lẹ́yìn al-khinsir nígbà al-binsir. so afa yìí ló ọ̀zá fúnpá nàbí lè fi àgbàlá àti wá parí tán ó ní wọ́n ẹ́ẹ́dẹ́ kọ́lẹ̀ ìsìbàáyì ẹ wá mú ìsìbàáyì ìfábẹ̀lá wọn méjèèjì wọ́n kì í bọ́ àsàbáhàtẹ́yì àsàbáhàtẹ́yì o another adjective fún ìfábẹ̀lá nù ẹ dàpọ̀ ẹ bẹ́ ṣe àlùkáwọ̀ nínú àwọn ọmọ àkàwọ̀ làmọ́ lò ẹ bẹ́ẹ̀ ẹ bẹ́ẹ̀ wọ́n gbé àsàbáhà ìkátà àfihàn sílọ̀hún táàfin yorùbá náà láì táàfin yìí lọ́wọ́ abẹ́fọ́ ni síbẹ̀ tí wọ́n ti síbẹ̀ yìí ni abẹ́fọ́ ni wọ́n ti wáyé rẹ̀ sọ̀kan tó dáná ní ìdàjú mu lábà máa pè ní asàbáhà òkà sí ìka tí àáfin yìí lọ́wọ́ olùwọ́n náà nígbà tó fi ìfábẹ̀lá rẹ̀ méjì ìdáàbí ń sin lọ́rùn ó wá ti ìbọnú etí tẹ́ǹkẹ́tẹ̀ lẹ́sìn wà má sàhàbí ìbò á ti kéré ìbọnú etí àbẹ́fọ́ mi wà má sàhàbí ibùhàmẹ́yìn ibùhàmù nílẹ̀ tọ́ǹbù àtàǹpàfò àwọn ń fi àtàǹpàfò wọn wá fi ń fa lọ́hìrọ̀ ògùn lẹ́yìn etí ìta. ẹ̀ka àti ìsọ̀fọ̀ wa òfìmọ́ kílà rí mbẹ́ òfìsí mbẹ́ àrí ńkọ́ àrí kíkà ìgbàkà ń ni àmọ́ àbúrò àmúṣe ní kọ́ àfẹ́rẹ́ tí sàádé mi ti ń dá fún mi. ntẹ́lẹ̀ yìí ò bá ẹnìkan ò kó màtán ẹnìkan ò máa gbogbo ẹ̀ tán máa hàwá ilmà jẹ̀mí àhàdùn wàláwó máa rọ́sàwó alifasana ìnàmọ́ ilmù kàbáhàrí ń záfìrí fọ́kùrú mìkúlẹ̀ ilmì àhàsánà afáàní kò sẹ́yìn kan tó máa gbogbo ẹ̀ tán ṣe èmi ni omi ni omi ni omi ni omi ni nọ́lẹ́jì kò sí tó mo mú ma oògùn sí ọmọ díẹ̀ sí ibi díẹ̀ lọ́mọ bẹ́ẹ̀ ó wà so insignificant ọ̀rẹ́gá fi wé ní jíjẹ́ màgà kò sẹ́ni tó kó gbogbo màtá padà láwọ̀ ẹ̀ làwọn máa rọ̀ sàhó alifasana wọ́n fi wọ́n táwọn yẹn jòkó sílé kí wọ́n ní màtá tó a ò màtí òsùn a ò tó fún wọn táwọn yẹn àtàwọn ìwòlè máa wọ́n táwọn pẹ̀lú ìmọ̀ wọn bá wọn lẹ́jì mà tó fi wọn náà tó mú àwọn ọlọ́ọ̀fi three years kí ọdún wọn máa ń sùn ní pẹ̀lú <laughs> ìgbésùn lójúmọ́ gan-an tí ó gbé wàhálà fún un ìgbà lọ́mọ wọn kátìrà ìgbà àti ìpèrè ọ̀kí gẹ̀gà ẹni tó fi wá ní iye ẹ̀ tó fi jòkó tó sírọ́ọ̀sì kò ní màtà táwa fi gbé láàrin èdè báyìí sọ̀rọ̀ wà tó wọn tí a wà tẹlifóònù tí a wà tó <laughs> ń káàkiri ọmọdé aláìmọ̀ sàn. àbí wọn ti ẹ̀ka ẹ̀ka ẹ̀ka ẹ̀ka ẹ̀ka ẹ̀ka ẹ̀ka ẹ̀ka ẹ̀ka ẹ̀ka ẹ̀ka ẹ̀ka ẹ̀ka ẹ̀ka ẹ̀ka ẹ̀ka ẹ̀ka mẹ́sàn náà wọ́n máa ń kọ́ sùn alẹ́ ní ó sùn lágbo méjìlá ní ó jí lágbo márùn-ún àbọ̀ kù díẹ̀ gbàmí wọn máa tí àṣùgbà lọ́kọ̀ máa jí wọn rẹ́kọ̀dì after àṣùgbà ó tó sùn lágbo mẹ́jọ ẹ̀mí mi máa ń sùn dìbò náà after àṣùgbà wọ́n ti <laughs> àyìn lúlà náà gbèyàn àyìn lúlà pé nídìí wọ́n ti wá di after twelve sí tó one ó sùn kan náà dàgbò zórí tó jí látọ̀ọ́dún kí ó tún dán tó sùn jẹ lásán yìí tó ń jẹ lásán yìí tó sùn lágbọ́n kí ni ó fi wá sùn láyé tẹ̀ yìí àti àwọn ẹbí àti wá sùn láyé tẹ̀ yìí ọ̀rá gan ni ọ̀rá gan sùn kò ní sí jẹ mọ́ eléyìí kìí ṣe ìgbésí ayé gidi wọn á lè fi ohun ọdún àti pọ̀lú ìgbésí ayé báyìí lákàtà ọkọ̀ mọ́ sùn ẹ̀ mọ́ sùn ẹni tí kò lè kó màtà ìmọ̀dà rẹ̀ bí kàbá àárẹ̀ ní záàkìrì ìmọ̀dà rẹ̀ ní ibùdó ńláńlá kò sí wẹ̀ dá èyí tó bá wà kó wúlò fún wọn lọ́ọ́ kẹ́lẹ́ sí peter agbẹ̀rẹ̀ pé sàábẹ̀ àkọ́kọ́ òun náà ló ń fẹ́ describe àlèwà wa kò rí sọ́tọ́ pẹ̀lú sí sàábẹ̀ bẹ̀rẹ̀ tó ń tó fi ní ọdún sọ tó náà torí èmi tó sọ èmi ìdẹ́rẹ́ yorùbá ti wá sùn ọ́ kẹ́lẹ́ bèbí àǹfààní mi ta tún tẹ́lẹ̀ pé dandan kọ́ni wọ́n gbọ́dọ̀ àfa àkàlẹ́gbẹ́ kọ́ fún ẹtúrọ́jọ́ wọn lè pé àwọn àbáyé tó bí ẹ bá bá ṣe pọ̀ sí ni wọ́n ṣe pọ̀ sí. ká àyè rẹ lọ kí ó bá tó bá ṣe kó ń tọ̀hún náà mọ́ lọ kí ẹni tó lọ kí ó rà bá wa ọ̀sùnmánù nẹ́sìn tó kẹta kò kẹta kò ké ẹ̀mí ló dàbí làápàdé ẹni lọ kí ó dàbí wa àyè tó kẹta kò kẹta ẹni kí ó dàbí wa àbúlé wọ́n fẹ́ ké tí a tún fi wọ́n sọ́dọ̀ àfa kínní àfa wa abdullahi ibn amr wọn aláwọn aláàmì mẹ́rin tí wọ́n fi ọwọ́ wọn méjèèjì ọ̀tún àtàláfíà tá a ń yẹ́pọ̀ náà ní fábẹ́lá wa tá a máa fi ń ṣàdúrà wọ́n kì í bọ̀ mi táwọn fi ń jẹ́ àtàpà fún táwọn fi ń fa ń fi wáyé ẹ́ ẹ́ súnà ìpàkìyàn eléyìí méjì wà nù ìwé tí ìta eléyìí kọ́ báwa ń tà omi tẹ́ lòkun lẹ́ẹ̀ kọ̀ǹtínú àmọ́ ló ń yẹn náà hadith zafi yin bẹnu abu dawud yan bẹnu wọn nasaayi afawa abu kò zẹmọ ní sọfún yìí hadith mi tuntun wa òun náà ló yàrá yàrá mi o ìwádìí wọn sàbí kan gba ọ̀rọ̀ àlò aláwa àwa ń sàfẹ àdúró wa àdúrà àdúró rẹ òsàdúró nínú kéwú wọdà kò fi Ọlọ́run o òsàdúró nínú kéwú tá a fi sọ lọ kí ẹ má mọ̀ nípa ààrẹ ẹ̀ka kí ni máa lọ lọ lọ sí ilé kí n lọ kọ́ bá lè tẹ̀gùn. ṣé àdúró mẹ́lò yàrá nígbà tí o kí wọn èyí ìyẹn gbọ́dọ̀ lọ kó mo fẹ́ mà wọn kí ó jẹ́ ten thousand lẹ́sàn fọ́kọ́ sí wọn ẹ̀sán fẹ́ǹsì ó jẹ́ ní kẹsàn hundred thousand fún mi fọ́kọ́ sí ẹ̀sán sẹ́yìn lè sàn lọ́ndẹ̀ tì fọ́kọ́ sí ẹ̀sẹ̀ fi ẹ̀kẹ́ lóde lè ti ẹ̀sẹ̀ fi iṣẹ́ ni ah, eré ìjùṣẹ́ lọ nítorí ojú kí ni ojùṣẹ́ lọ ámbìlì ń tà sí wọn ní ẹwà sanwó àsìkò díẹ̀ nìkan lẹ́ẹ̀kan náà kí mo fẹ́ kọ́ ní tí màá nú ẹ̀sìn rẹ̀ àsìkò yìí ẹ gbìyànjú pé ẹ ní fẹ́ ní program tí àwọn ọ̀rẹ́rẹ́ ní àṣẹwà àsìkò mi fìṣẹ́ àsìkò àlùkò ẹ̀ lẹ́yìn máa lọ ń kọ́ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn níjọba yìí ni táìmù náà tó nínà nígbà lọ́kọ́ bẹ̀rẹ̀ ní àbàkà ẹ̀ẹ́dẹ̀kọ̀ kábàbọ̀ ni nígbà tí ń ta ìdílé ọ̀kọ̀lọ́ ìjòkó kọ̀ọ̀kan lára yìí a ti wà ní nọ́mbà twenty two ọ̀dọ̀ tèmi thirty four ni àdéjìfà kan bí àdé nọ́mbà thirty four níbi thirty four àwọn. so díẹ̀ díẹ̀ bàtà àdéjìfà mọ́mí kò ju bí wọ́n fà wọ́n á ti parí ẹ̀ka táwọn agbéjáde náà ẹ̀kọ́ tí ó yẹ wọn ní ẹ̀sìn ọ̀pọ̀ tí ó mú wa ju wa náà kí àṣẹ sìn bó ṣe lè àti bá a ṣe ń ṣe yìí náà lè ká ṣe lè ní nǹkan ìṣèkì ńlẹ́mẹ́ afọwọ́ abdullahi ibùdó afọwọ́ abúgbò ọ̀rọ̀ tó gba àdìsílẹ̀ náà wá àwọn náà ń sàlàyé fún ẹlẹ́fà àdìwọ̀lá nàbà muhammad sọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn ọ̀nà kan ọ̀nà sọ́lọ́ lọ ìṣọ́lọ́ lọ àwọn àṣẹlẹ̀ ọ̀nà mẹ́rin sọ wípé ìdásọ̀ ìkọ́lù ahàdùkù ọ̀bẹ̀bẹ̀ tí ẹ bá ti jí ní náà ní ibi ohun tí ohun tí wọ́n ti jí nínú látara ohun tó sùn pẹ̀lú ìṣẹ́wọ́nsẹ̀ ẹ lọ wo mi fi ṣéun kẹ́ mi Hmm? ẹ fòmù sí kí wọ́n fi jáde padà lẹ́ẹ̀mẹ́ta eléyìí spiritual prescription nítorí medication kan organic spiritual medication ìmọ̀ òṣègùn ayé ò lè explore area yìí àṣírí kan náà àṣírí ayé alábìtì fún wọn tí ń ṣẹlẹ̀ nínú ìgbésí ayé rẹ̀ kìí ṣe ogun ilé alógun ti ẹ dẹ́ fún rẹ ni ogun pọ̀ ọmọ tí ẹ kó ṣe lásìkò tí ẹ kó ṣe ọ ni yàtọ̀ ń ṣàṣe yàtọ̀ kan wọ̀ lágbára àti ṣàṣe àdúgbò gẹ́gẹ́ lọ ń ṣàṣe rẹ̀ wọ́n ti àbájá wájú mùsùlùmí ojú wa là nígbà àti báyìí ó dòun ti wọ àti wọ́n ti oṣù kan ẹ̀kọ́ ọmọ mẹ́fọ̀ tẹ́lá fẹ́ sùn wálé anábì ká gbìyànjú kan make any open team kan méèkì ẹ̀kọ́ wà closed níbẹ̀ kí n gbọ́rọ̀ ọdún oúnjẹ kù ló ń lẹ tí yẹ kí oúnjẹ ń dájọ wá sílẹ̀ kó dáa kó àìdíìlì ọmọ mi kù ọtún ọmọ mi mẹ́ta ọtún wá sílẹ̀ wèrè ń bọ̀ wá kó sínú ẹ̀ ànábì ní ọjọ́ sùn wọ́n ní apana tó bá ń jẹ́ náà lọ́nkù sínú ẹ̀ lé nígbà náà àwọn náà ìjàmbó ni níbi ilẹ̀ paná. àwọn kò sì pa àwọn àmọ̀ tí ẹ̀ ń dàmí sí àmọ̀ ní bẹ́ẹ̀ ń dàmí lọ́wọ́ ẹ̀dẹ́ ẹ̀dàmù yín. èṣù máa ń rí èdè lára rẹ̀ wọ́n lé ní ọmọ orí èdè sáńsáńsá wọlé ẹ̀ ṣe àdúrà wọlé bẹ́ẹ̀ bá ṣe àdúrà wọlé bọ̀dá ti wọlé pẹ̀lú yín. bí wọ́n bẹ́ẹ̀ jẹun bẹ́ẹ̀ ṣàdúrà kẹ́ ẹ ti jẹun ẹ̀yìn jẹun pẹ̀lú bàdá yẹn ni àbábà ní àbábà lè ṣe ìfọ́nì ọmọlẹ́ni o lábì ẹ̀sìn gbò bẹ́ẹ̀ gbogbo nǹkan tó bá tó bá dé nǹkan tó sílẹ̀ pọ́ọ̀tù oúnjẹ yẹn dé ẹbú bẹ̀tẹ̀ dé padà ẹjẹ oúnjẹ ẹ̀ka kò ní kàmá tẹ́ ẹ dé òkè nílò àlàmísùn ní kí ní kẹ́ sí jẹ́lẹ̀ wọ́n máa wò kó wọlé wá jẹun ayé ọ̀pọ̀ ni ẹ̀yin ojú ẹ̀jẹ̀ jẹ́ lókè ààlà ọ̀sán wọ́n ti di wọ́n ti di alẹ́ ẹjọ́ tọ́ọ̀sì láyé lókè amọ́ńdàkàtà ó pọ̀ lọ ní tọ́ọ̀yìn náà bí wọ́n lè kó wọ́n ti di alẹ́ tọ́ọ̀sì láyé àwọn àjáde tó ń lè wọ́n máa gbàtà yàtà ilé àgbàtà yàtà fi ilé kọ̀ọ̀kan akànlẹ̀kùn ní ọ̀rẹ́ láti nàìjíríà ìṣòro fúnfún ọ̀gbọ́n mi àwọn ń kọ́ ohun tó ń gbàgbé lórí àwọn ń kọ́ àwọn akọrin káàkiri gbogbo gbogbo fíìtì alẹ́ ní káàkiri káàkiri àgbo àjọjọ owó ni lẹ́fù báyìí náà sáwọn tó bá kiri sílẹ̀ wà ní àpín alẹ́ gbógbìn alẹ́ tọ́sí alẹ́ tọ́sí ohun tí wọ́n bá jẹun lálẹ́ wọn ni ẹ fi ni wọ́n ní kí ẹ má dànù o ẹgbẹ́lẹ̀ àwọn òkú ń bọ̀ wá já wọn àwọn òkú lórí kú bàbá àwọn ìyá ń bọ̀ wá jẹun lálẹ́ òní. ìdíjejì mi tó kún lókè àṣàyàn tó gbajúmọ̀ ẹ̀jẹ̀ kan lókè àwọn òkú wọn wáyé lẹ́yìn lẹ́fírí tọ̀sí tó oúnjẹ tí a bá máa ń mọ̀ máa jẹun jẹun. ọ̀tẹ̀ ẹ̀rọ tí a bá tó wá àwọn oúnjẹ náà kì í máa wà bó ẹlòmíì wọ́n ní wàá torí ẹ̀kọ́ wọn ní déúnjẹ òkú kankan ò ní wálé mọ́ òkú bá ti lábàá ìṣílé ilé nìyí bẹ ilé ìgbádùn ló máa fi ní òmìnir igi ẹ̀rọ mìíràn ìjẹun wọ́n lọ́sẹ̀ wọ́n lọ́sẹ̀ wọlé ilé joseph náà ẹ dàgbé tó pọ́sibú ọlọ́run gbà yẹn ó gbà yẹn lẹ́ni wá gbé sínú àjẹ́ náà ó mọ̀ fẹ́ ajá àjọpẹ́ bá àá aláhàfà ibi ìnáwó àjẹ́ náà ti máa lọ bẹ́ẹ̀ sì ni bọ́lá bá kọ́ ìyàmá tí èèyàn pé ìyàlẹ̀ kí àwọn ọlọ́run fún orí kò bọ́ sínú ṣùgbọ́n lára ti lọ ni pé ẹ̀sìn ní ká dé gbogbo àbọ̀ oúnjẹ àbọ̀ omi ká tó sùn lálẹ́ nínú wa sọ ọ̀rọ̀ kan tí fa inna shaytana la yaftahu ghalqan fa inna shaytana la yaftahu ghalqan èṣù lágbára láti ópó gbogbo níta bá ti dè tẹ bá dé oúnjẹ lẹ́yìn sí èso ní fọwọ́kàn kò lágbára o ẹ̀yìn bá tilẹ̀ fẹ́ tó sùn tẹ sàdá wọlé àfi tí bá wọlé pẹ̀lú lóko ẹ bá tilẹ̀ fẹ́ tó sùn ń wò bí èso ìgbà ní wọlé anything tí ó bá jẹ́ kí ni bá a ti kì èso kí ni kò lè kò lè ṣì mà kò lè ṣì mà báwọn nǹkan méjì kan bẹ bá a bá sùn gan ní máa ń wà ó kù kí àti kí etí àti imú wa tabali sun sunna paati etí ni ó wà òfin kí ló mú sunna afapọ̀ tún sun etí lẹ́gbẹ̀ẹ́ ni ọlọ́pàá ni etí òun ti wà pọ́màtì apá kejì ló lè wà òpin méjì sì lè tí etí bí ilẹ̀kùn ojú ọ̀nà méjì oṣù lè rí bí afẹ́sì ìkànnì sí ìkálẹ̀ the only area tó wà totally open ẹni tí ni òní inú ẹ wà nígbà Muhammad sọ̀sọ́lọ̀ anábì ni ilẹ̀ sọ́yẹ́ kọ́bọ̀ àhàdì tí a bá ti wá sí ìgbà tẹ̀ sùn nínú ọmọ yìí ẹ̀sùn ẹ̀jí fẹ́lì yẹ sẹ́wọ́n fèrè tààlà ẹ̀fọ́mi fíìmù lẹ́lẹ́ka ẹ̀lú lẹ́ẹ̀lẹ́ta hmm? kí ni kí ni anábì ni. فإن الشيطان يبيت على خيصومه هم يسمى الصلاة ẹ bìlí bàjẹ́ kọ́ èmi bìlí fún ànágbé sọ ọlọ́run máa ń jẹ kí àdáwò kan tí ó mọ wa bìlí fún wa ṣẹlẹ̀ sí wa ẹlòmíín tí yàwó bá ti jẹ tájà wọn bá ti kàn án kò ní wọn fi nǹkan mìíràn bẹ mùsùlùmí àgbọ́dọ̀ nípa dáwò ní ó tura gba ọlọ́run kọ adáwò mọ̀ ó tó abẹ́kọ̀ọ́ ni tó ọba ti sùn ọfẹ ọkọ èso máa ń àfẹsẹ mú ẹ especially tó ọba èso máa ń níbi wọlé tó ọsẹ gúnfẹ tí ọsẹ ẹ èso wa àfẹsẹ mú wa ó sọ jẹ pé omi ni àádà sílẹ̀ kí ni omi àpòyí wọ ni ọgá ọ̀tá èso lómi ọgá ọ̀tá èso lòmí bẹ́ẹ̀ bá ń sàlàlà èṣù máa ń sá fún ẹni bá sàlàlà ó hé ju omi pé omi ó ta ko bá a fi dá èṣù kí la fi dé sùn inú náà ọ̀gá ọ̀tá omi ṣùgbọ́n ni ṣìnà omi tá a nàbì ní ẹ lòun lẹ́ẹ̀ fi lé sùn jáde ẹ dàbí sí dókítà kálí ìṣòro ìfún yín lókè àfojú náà orúkọ nfọ ẹni akéya ẹlẹlẹwà ní kẹlẹ bẹsẹ lébọ ẹsẹ lókọlù ẹkẹ ẹtìbọ ẹsẹ súnà lẹ ẹtìbọ gègé ẹ ẹmí ètò ti asẹsì bí káyọ ti kẹkẹ ohun fún màá tiẹ gbígbé wọn wẹkọ mẹni fọlẹ wa kọjá ntí ara wa lẹ wa lẹ àwọn ní àárẹ làwọn ti tẹsí wọn níwọn lè rí tẹsí ò lè rí báyìí náà yóò bá sọ ilé ìfọwọ́n náà ò ní náà omi òun lẹ́ẹ̀sì lé ẹ bá ti dí But tí èèyàn bá ti wá sí ẹ̀rọ alágbàdo láti di ẹ̀kí ordinary ẹ̀rọ aláyẹn kọ́ ẹ́pì ẹ́pì bọ̀ ẹ̀ ní mùsùlùmí náà gbogbo náà fi bí ayé mùsùlùmí ọmọ kìíní o àtàlà ti ń fílẹ̀ ẹ̀ à ń sàlàyé analyze àwọn orin tá à ń ṣe àǹfààní ẹ̀ tí ń jẹ́ fún wọn. wọ́n kẹ́ sún nǹkan lẹ́yìn tí òye gẹ́gẹ́ sí àgbàdo lẹ́yìn rẹ̀ ẹni ẹ̀ lọ nílì òdú náà ẹ bá bá ṣe nílì òdú lásán àní ọlọ bọ́ọ̀lù kan fún mi fomi sí mú fàyínà ṣètọ́nà yàbí ìtò àná kọ èṣù mèhì lábìlẹ̀ sùn ni máa ń sùn sí imú àá ẹ̀tọ́ bí n ti inú àdúgbò èṣù máa wọnú mú tèmi pọ́blẹ́mù tèmi gbàgbọ́ nígbà níbi gbọ́n tèmi hmm? wálé ṣe èrè ọmọ tẹ kò sí wọlé kò sí jàmbẹ́ ọlọ́mọ jẹ kó wọ̀ nígbà tó ní rí iṣẹ́ tó fi dókó mẹ́ máa nábì tèmi sọ fún mi sọ iná ṣe tọ́ àdéhùn kọ́ àdéhùn bùkátà àti mùsùlùmí ni o àdéhùn mo tẹ́wọ́n rà rẹ̀ sọlọ sọmọ ní yàrá ti jí bá tó jí ní àjí yóò mú yàn lọ sí òdú alhamdulilayi ẹ̀ ṣe kí ni ìsìnfàgùn náírà jẹ ìsìnṣàf ọ̀tẹ́ ẹ̀ ní ṣe òdú bí ajíjẹ́ ní ṣe àwọn àmì ní ṣe ohun alẹ́ nìkan àmì ìlú wọn alẹ́ nìkan àmì ní àkọ́dà àwọn ẹni òun alimuhim ẹ̀fì ìtàkẹ́ fi omi símu òbẹ́yẹ nìsín tọ́yẹ̀ wọ́n fi ní tí a bá ti yáwó ká panudé ẹ̀wọ̀n lẹ́sìn iye ọlá ìdálọ́run dá ẹnu ní dídá tí ó fi wà ọ̀kúròdù ni tí wọ́n ti wá yẹ̀wò ààrẹ ah, kan ní à tó o bá padé báyìí èso àwọlé àtàsáwùbù nínú ṣèkọ ìjà gbogbo ẹnu lẹba tí ẹba fi máa yá òun èṣù ló fẹ́ ló fẹ́ àtẹsí ara rẹ ni lábẹ́rẹ́ kí lábẹ́rẹ́ kásáyé kásáyé bò bíbò òun wáyé kásáyé ọdún lẹ́yìn tẹ́lẹ̀ ọdún yìí òsínú súnà ẹ̀rọ kà fọwọ́ bò ní látàn rẹ̀. nínú hadith tí a fẹ́ wà àbúrò rẹ̀ fún dàwa ń yẹ kọ́ tí a gbọ́dọ̀ níbi tí bàbá tètè jì ìdọ̀sẹ́ kàlọ́ àhàdùn fún mi náà ò lè hì ẹ bá ti jí gbàrà fàlàyé promise yẹ́dẹ̀ hó fi iná awífún wa lónìí ọwọ́ tẹ ẹ tẹ̀sẹ̀ fi jí ẹ má lọ dà sínú mi ibi tẹ́lẹ̀ fi ṣàwùjọ lọ́la ibẹ̀ lè ṣe ìwòdó ẹ má lọ dá ọwọ́ kẹwàá kọ́ ọ̀bọnú mi hata yabusila hasa la sa yaqulu wala billah la la kana nabi ngbe fa innahu la yadri aina batat yaduhu kò má bọ́ lọ́wọ́ òun lọ bí ó ti lọ fọwọ́ kó mi ẹgbẹ́ òwò ẹni tó nìkan tó sun nǹkan lọ́wọ́ sọ́ọ̀sì sọ́wọ́ yìí nǹkan sọ pé nílẹ̀ wọ́ sọ́ọ̀sì ó dẹ̀ tí ó sì bá sọ́ọ̀sì yàtọ̀ bí olùsè ní pé bí aláfọwọ́ kó mi alẹ́kọ̀ọ́ ni mi wà pé ẹ̀yìn ní ìdíje fọwọ́ lẹ́yìn dáhùn alẹ́kọ̀ọ́ á ní ọ̀fọ́ tàṣánù náà lo ànábì sọ tẹ́nu fún wa ẹnu orísìn nìkan ní lórí tí wọ́n lè fún wa ní reason mi bíi apparent reason mi tí bí yẹn bá ti bí tí yẹn bá ṣe lòdù tí yẹn bá sáré lọ kí ọwọ́ bọnú àbọ̀ omi tí bá yẹ kó mi tí yẹn fi rí sàlùwàlá omi tí yẹn akọwọ́ bọ̀ ní ọkà bí láàánú wà ní ìjù tó wọ́n sáré lọ́tọ́ àdínkọ́ a máa dàmú sọ́wọ́ ní àná ìjù ká má kọ́ bọ̀ àbá lo táàpù àná ìjù àbí abọ́tà àti ẹnabọ́ tí bíi sẹ̀mí sọ̀rọ̀ ẹ̀lú káàlà fẹ́ ti ọwọ́ bọ́ ní omi lẹ́bi ni a máa ṣe o àyàfi ká bá ti fọ wa ní ẹ̀mẹ̀ẹ̀ta àdìsí mẹ́nu ọ̀fáyà tí ọ̀fáyà mùsùlùmí gba èlé wọlé bá ká àdìsí kan sí kí a fi parí. àdìsí kan fẹ́ tẹ̀lé afọwọ́ la fi ìfi gbọ̀nsá bẹ̀rọ̀ sáábẹ́ àgbà ní ìtọ́nù tí a ti pàdé wọn náà sáábẹ́ tí ó gbajúmọ̀ ni tí wọ́n gba fanagbà Muhammad sallallahu alaihi wa sallam wọ́n ní kọ́ra rasulullah sallallahu alaihi annabi sọ fáwọn yìí pé asùbí gbèrè ògbó ẹ̀mí ń kọ́ ń kéwòn lò sàlùwàlá dáadáa sàlùwàlá tó pé sígínì sàlùwàlá tó pé bàbá ẹkúṣẹ́ asùbí gbèrè ògbó sàlùwàlá tó pé má sàlùwàlá rọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń sàlùwàlá tí wọ́n àtàwọn mọ̀lẹ́kí ń gbàgbé àtàwọn àfáàgbà mi àlọ́lá wọn náà máa ń ṣe bí ẹ̀ báyìí sàlùwàlá ní ẹ̀ máa ń kí ìwọ̀n ìsìláàmù wọn ní ma fi ayé fún adó ní ipò kálọ̀ àlọ́ láti ilé ìyá lè má fojú wù kí àyẹ̀wọ́n náà yà bùsàn ní tó lọ lòrò papọ̀ má bùsàn ó léwu ni làyà kọ̀dàdọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ ẹ̀sán lóko yìí nìkan fún ọlọ́run ló alábẹ́ ọlọ́run ní gba àbẹ̀wọ̀n ká kí tí ò sí màá ń bẹ̀ sì lè bẹ̀rù wòdú sàlùwà láàgàdà kí ló lé ọ tí mo tọ́ fẹ́ kí bá wọ́ ti kọ́ kìkì dáadáa yíkàdọ̀ lọ omi ò pè bí àlọ́lá rẹ̀ tọ̀ alẹ́mọ́lẹ́ pé ó dà ẹ̀sẹ̀ sí ní kàn sí ẹ̀dá kankan fọ́ wa kọjá kíni èjìká wa nítorí àyẹ̀wò kí lọ́jọ́ torí ẹ̀gbọ́pá wa ká fọwọ́ ká fọwọ́ kọjá abẹ́ nítorí bẹ́ẹ̀ ń bà kó má bà kíni ó lè kó kọ̀m̀pọ́sì lè kó débi gbàgbé débi tí ó débi o àá ní ìdí àti fọ́ kọjá rẹ̀ káyà fọ́ kọjá rẹ̀ lónìí yìí ṣe ń fọ ìṣẹ̀lẹ̀ ó dìgbé àti ah, bàdàbàdà náà ni ọ̀nà alábàlábàlá ọlọ́run nígbà ń tá a fi tá a fi kí o a fi bí rè lò wò bó ṣàlùwà dáadáa. wọ̀hálì bẹ́ẹ̀ ni afọ́n àbí àwọn ọmọ kàyálà tọwọ́ àtẹsẹ̀ yá hmm? ọjà hmm? báyìí inú súnmọ́ òru ni wọ̀hálì bẹ́ẹ̀ ni afọ́n àbí yá àwọn ọmọ kàtóbi omi gbọ́dọ̀ wọ bíbí bẹ́ẹ̀ wọ́n wá sí láti níbẹ̀ ilé yá o àwọn mẹ́ta ń kó mi lè bá wọ́ tẹ̀sẹ̀ àti ti ọwọ́ ọ̀bá lè ti lè ṣe ń sọ̀rọ̀ yọ fomi sẹ́nu kọ́ yọnu dáadáa fomi sẹ́nu kọ́ yọnu dáadáa ìlà ẹ̀ǹtẹ̀kù nàṣọ ìmọ̀ àyà sí tó bá bá ọ lásìkò tó ń bá rẹ̀ rí ní ìmọ̀ ọ̀rọ̀ yẹn àwọn ẹni súnmọ̀ ní ká ṣe ṣe ṣáà káfí mi yọnu nù aṣọ máa ń yẹ báyìí sí súnmọ̀ ní ìmọ̀ ẹ̀bá ká fẹ́ náà tún ní oṣù náà àárò dúró sí lẹ́bù rẹ̀ bí ò bá sí àwẹ̀ ẹ dáná sọ́nù dáadáa kẹ́rin yẹ gbogbo àjẹkù ẹja àjẹkù ẹran àjẹkù gàrí kẹ́ yọ dànù. ìlà ẹ̀ ń tẹ̀kú náà sọ ìmọ̀ àfi tó bá básìkò kẹ́yìn gbà lọ́wọ́ ìyẹn ò ní fẹ́ gidi tó wà lọ́dún wọn bá já sọ̀tún. adéṣe akébọ̀ yìí fún Abu Dawud tó ń mú sí nàìjíríà ti ẹ̀dùn mẹ́jà ló gbà wá so inú rìwáyà mi ti ọmọ ọ̀bùdà olùgbà wọn náà nàbí ní ìlà ìtàwà dọ́ọ̀tà fàmọ́bùnmíd nígbà tí gbàtọ́ bá ti ṣe wò dó ibi pé ọ̀yọ́nu nù dáadáa káàdì ó bá inṣàlá ní ọ̀nà sallallahu sallam ala nabiyyina Muhammad wa alihi wa sahbihi wa sallam subhanaka allahumma wa bihamdik